والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث هذا كان tí omi bá pọ̀ tó jẹ́ kẹ́ẹ̀gì méjì lam yahmil al-khabath ẹ̀gbin ò lè rí nǹkan kan ṣèṣe ò lè rí nǹkan kan ṣe lára rẹ̀ ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ mi pé lam yanjus kò lè jẹ́ lẹ́gbin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló gbé jáde a sì mọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí wọ́n bá pa àwọn mẹ́rẹ̀ẹ̀rin. أماناني أبو داود النسائي الترمذي ابن ماجه رحمهم الله تعالى جميعا الإمام ابن خزيمة رحمه الله أنا سيف حديثي الصحيح أنا في جاري نسرا واقني حديث صحيح nítorí pé àwọn yẹn gbogbo àdéhùn táwọn bá ti gbé jáde ń bẹ sọ̀híhù ni lórí ṣọ́ọ̀tù wọn ṣọ́ọ̀tù al-Imam Ibn Khuzaymah. bákan náà wà Abdullahi al-Hakim an-Naysaburi nínú tíra wọn al-Mustadrak àwọn náà pé sọ̀híhù ni. bákan náà Ibn Hibban nínú tíra wọn. إدامة صحيح ابن حبان أو أمانان صحيح من حديثي أن تقول حديثي وأقوى أنا سابي أربع عبد الله بن عمر أما خطاب أنا أخويا نسيو ما تبى بارك أتكي كيري إن سابي أربع يتبى الإسلام Islam ó sì kópa nínú عمر والمعلى مكة إني tàbí àgbà ìkúsí ní ọdún ìtàléláàádọ́rin lẹ́yìn hijra nabi muhammed sallallahu alayhi wa sallam mọ́tà náà wọ́n ti ń ti ní ìdíyẹ pàwà àbí ìdíyẹ pọ́wà ibẹ̀ ni wọ́n ti ń ti. tí omi bá tó kẹ́gì méjì ẹ̀gbin ò lè lápá lárẹ̀ nínú ìgbà ọ̀rọ̀ mi lẹ́míẹ́njọ́s kò lè dẹ́lẹ́gbin. sí àlàyé kan tó ju àdéhùn yìí ṣáájú nígbà tá a sọ ọ̀rọ̀ mi pé apá kan nínú ọlùmọ̀ ìgbà tá a ti àlàyé ìnàlùmá ọ̀pọ̀ òwúrọ̀ láàyò náà jésù kò ohun tó má tó lè pọn nǹkan mí má lómi nǹkan kò lè sọ dẹ́lẹ́gbẹ̀ẹ́ gbàtí apá kan nínú ọlùmọ̀ fẹ́ ṣàlàyé àdéhùn yìí wọ́n ní tọ́ tó lè fọ nǹkan bí ìmọ̀ lómi nǹkan kan ò lè sọ́dẹ lẹ́gbìn lópin ìgbà tómi náà bá pọ̀ tó kẹ́kẹ́ ògìbejì apá nínú àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀. nínú àwọn náà ni ẹ̀ṣẹ̀ fẹ̀rẹ̀ yìí lápá lára ẹ̀ kọ́dà tó ṣe pé omi bá wà tẹ́gbìn dàjú tẹ́gbìn òyàwó rẹ̀ padà. ní ọ̀dọ̀ àwọn alìhànàbílà àwọn ẹni tó ṣe é pé wọ́n ń tojú ọ̀nà alimam ahmed ibn hanbal ahmed ibn muhammad ibn hanbal rahimahullah ta'ala àwọn náà wọ́n fi àdéhìí wọ́n fi ń sẹ́yìn. ìpè omi sẹ́gbìn dàsí tí ò yí àwọ̀ tàbí àádùn tàbí òórùn rẹ̀ padà àní lo irú omi bẹ́ẹ̀ àyàfi tí omi yẹn tó bá pọ̀ tó kẹ́gì méjì àwọn ẹni tí wọ́n láwọn lò tí wọ́n lo àdéhùn yẹn láti fi sẹ̀rí nìyẹn ṣùgbọ́n. قدروا الحنفية أو أن تسأل الإمام النعمان رحمه الله تعالى أو أن حديثه حديث مضطرب في متنه pé àdéhùn yẹn àdéhùn kan tí ò dúró lójú kan náà ni ọ̀rọ̀ yẹn ń kọlu ra wọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá nínú àdéhùn ọkọlu ra wọn tàbá wo àwọn ẹ̀gbà wọ́ọ̀rọ̀ oríṣiríṣi tọ́wá nípa àdéhùn wọ́n ní tàbá ka eléyìí á rí ní ìdábàdàgbàlù máa hó ó lẹ́tẹ̀yìn tóbi bá tó kẹ́ẹ̀gì méjì. وفي رواية إذا بلغ ثلاث قلال نبع ورمي وانتوا كيف متى وفي رواية إذا بلغ الماء قلة نبع ورمي وانتوا كيف ولا فهم kẹ́ẹ̀gì متى؟ kẹ́ẹ̀gì mẹ́ta kẹ́ẹ̀gì kan wọ́n ní ẹni tí àbàwá nínú ìgbà ọ̀rọ̀ tá a fẹ́ fi fẹ̀rí ìyẹn ẹ̀yìn ṣàfihàn àbá wù ọlọ́kan kan àwọn ìgbà wá mi to ní ìṣọwọ́ nípa ọ̀rọ̀ yìí kan náà àìgbà ọ̀kọlùra wọn. won so won bu regoron káfíń lè ẹ̀kọ́sìl ẹ̀ṣẹ̀jẹ̀ dìbìl hadith kí adéjì ó sì takora wọn le jẹ́ ni بحيث لا يمكن العمل به البتة ó ti tó láti fi sọ yìí pé àdéhùn yẹn kò ṣe fi ṣẹ̀rí náà tó yẹ kí tá a bá wò wá lè fi ṣiṣẹ́ ṣé kẹ́kì méjì la wò ní àbí mẹ́ta àbọ̀ kan tó tí ọba mú kan ó ti tako kan tó bá ti kẹ́kì kan lóyún ó fi ti kẹ́kì méjì ṣiṣẹ́ tó bá mú ti kẹ́kì méjì ó ti kẹ́kì mẹ́ta ṣiṣẹ́ but àwọn kòkòrò ẹja mú kẹ́kì mẹ́ta náà ìlànà tó mú mẹ́ta ó ti mú méjì ó sì ti mú kan ṣùgbọ́n ẹnìkan sọ wípé tó omi tèmi lórí kẹ́gì kan kò tó mẹ́ta ẹlòmíràn sọ fún mi tèmi rí kẹ́gì méjì ni kò mẹ́ta tó nítorí ẹ̀ kò lè ṣe é sí káfí àdéhùn yẹn ti sẹ́ eléyìí jẹ́ ní ti àwọn àhànàfíyà táwọn. eléyìí jẹ́ àkọ́kọ́ abala tó mu jẹ́ ntọ́kọlura wọn. abala kejì ọ̀nà ni kejì tó abala kan máa òkú lẹ́sẹ̀ yìí tóbi bá tó kẹ́gì méjì tóbi bá tó kẹ́gì mẹ́ta tóbi bá tó kẹ́gì kan kí ni kẹ́gì náà kan gbòòlù tó ṣé how many gallon ni àmọ́ tòtòrí bí máa gbé kẹ́gì kékeré wá kẹ́gì náà kẹ́ẹ̀gì ní ńlá tó tóbi jù láyé kẹ́ẹ̀gì náà. sọ àmà wọn ni tọ ẹ mú ẹgbà wọ̀rọ̀ tó sàlàyé irú kẹ́ẹ̀gì tí wọ́n wúlá fún wa. ó sì ṣe kọjá kẹ́ẹ̀gì báyìí ó sì ṣe kọjá kẹ́ẹ̀gì báyìí والاحتمال الراجح عذرا كاف لإسقاط الاحتجاج بالاحتمال المقابل. يبتدي wọnú bí wọ́n fi bẹ̀rẹ̀. tí ndóbi ṣeé ṣe mí sí àyè kọ́ wọnú ẹ̀rí yẹn tó lágbára adékọ́lẹ́ ìjọ fẹ́ wọn ní ṣèṣe fún tí wọ́n rú kó ṣeéṣe fún. wọ́n fẹ́ lò fún kẹ́ẹ̀dì ìlú kẹ́ẹ̀dì tí wọ́n rò pé mo wọ́n gbà lérò àwọn àti ìwé ó ṣeéṣe kọ́mọ̀jẹ̀ ìlú kẹ́ẹ̀dì tí wọ́n wí. bíjẹ́lì gbogbo ẹ̀rí tó wà sọ kẹ́ẹ̀dì ìlú ètò wọn wí ṣùgbọ́n àwọn fẹ́ mú àwọn kíkọ́ kì í sí wọ̀sọ̀ gẹ̀ẹ́sì ta wà sọ. títí ọ̀rá ti ní wọlé tọ́ba ti ní ti wọ̀ wọlé tiẹ̀ náà wọlé adépa pàṣẹ ilẹ̀ àwọ̀ rẹ̀ mi. sẹ́lẹ̀ ó tún jẹ́ àtakò míì tuntun wa nípa adé tì ẹ̀kẹta wọ́n ní ọ̀rọ̀ anábìsọ̀ ọba àyùsọ̀lẹ̀m tó ní lẹ́mí àmì wípé kò lè pẹ́gbin ó ṣeéṣe ẹ̀fẹ́ ó ṣeéṣe torí pé ìdáhùn olùmọ́ bá ti yàpọ̀ ẹnu pa kankan wọ́n yìí sàdédé ti yàpọ̀ ẹnu na ṣe pé ẹ̀rí tó mú yàpọ̀ ẹnu wà ń ìrẹ̀lẹ̀ kò lè ó ṣeéṣe kó jẹ́ pé bómi bá ti lè tú ó ti ṣe kọ́sẹ́kẹ́ sábà nínú ìgbín tó mi bá ti lè pọ̀ tó kẹ́yì <laughs> méjì kò lè lágbára láti fara dà ẹ̀gbin. ó ti ṣe bí àlẹ́ ìṣe ṣe pé tómi bá ti tó kẹ́yì méjì kò lè lágbára láti fara dà ẹ̀gbin. ó ti ṣe ṣe kọ́sẹ́kẹ́ sábà nínú ìgbín tómi bá fi lè pọ̀ tó kẹ́yì méjì ẹ̀gbin ò lè ní gbèsè. ó ti ṣe àlẹ́ ìṣe ṣe méjì ló ṣe ṣe láti wá mú ti dá fìtìwá lò yẹn ní bá Abu Hanifa bí Abu Hanifa bá takò yẹn nípa kankan ní fíkà yẹn gbà kọlọ nítorí pé ọlọ́run fún Abu Hanifa ní òye àti làákàyè yíyọ òfin débi wípé wọ́n gbà lọ́gàá nínú tó ti máa ilmu al ṣèṣe kọjá pàdé tìyẹn tí wọ́n gbà lérò níbi. tómi bá fi lè tú kẹ́ẹ̀gì méjì o kò lè fara dẹ̀gbin mọ́. àbúkọ́ ti ọ̀gbẹ́ dọ́gba rẹ tọ́ba bá fi lè tú kì méjì péré ẹ̀gbin ò lè rí gbèsè. ẹ̀gbin méjèèjì náà ló ṣe ṣe. tó ń tó ṣe bó láti wá mú kí táàbì tí wá lẹ̀. ìyẹn ni pé a mú kan méjèèjì láì rẹ́ẹ̀rí mi látòde tí ó kìn lẹ́yìn gbogbo àwọn nǹkan tí alimami abu hanifa rahimahullah tí wọ́n fi kọ́ lò àdéhùn yẹn pé a lè fi sẹ̀rí. ṣùgbọ́n lamiyan jos ó ti ti ọ̀rọ̀ àbọ̀ ànífà dànù mẹ́ lamiyan ahmed alkhabar bẹ́ẹ̀ ni ó ṣe ṣe ṣùgbọ́n lamiyan jos kò lè dẹ́lẹ́gbìn. على كل حال حديث الإمام الشافعي أسام الليري إمام أحمد نو رواية أسام الليري أما في السري لا تبي ساقي جوي جوي ميتو سيكي أما أولي فون كميما تيك ميو ليري بيسي بغلطو كيك الإمام ابن عبد البر رحمه الله تعالى يعني ترى ما التمهيد mi ti sàlàyé nípa àwọn hadith tí mo wá pa àwọn náà sàlàyé pé hadith yìí mo kọ́ ibo ń sẹ́dẹ́dẹ́nu wà mẹ́tìnà àwọn tó fi kún wọn nà tó gbà wá gan mo kọ́ ẹ̀ ètò tó kó wá gan mo kọ́ ẹ̀ torí rẹ̀ wọ́n lè fi rọ́ ọ́. سبب من أسباب ضعف الحديث عند المحدثين. وانتو قادتي أقول راون روايات ري àwọn ìgbàwọ́ oríṣiríṣi tó wá ń parẹ́ takura wọn ọ ń bẹ nínú àwọn sábàbí tí máa sábàbí ti di báyìí torí rẹ̀ ló ti jẹ́ pé nínú ilmi mustalah ṣé máa ń ṣe àlàyé ahadithu da'ifa ẹ rí i pé nínú àwọn anwa'ul ahadithu da'ifa náà ni mọ̀ mọ̀pọ̀rẹ̀ so al mọ̀ mọ̀pọ̀rẹ̀ báyìí. سؤال الإمام ابن عبد البر هل هذه رواية ضعيف؟ ثم إذا ثبت ضعف الحديث لم يصح الاحتجاج به قطقة الثاني طبعا في الثاني بلقي حديث يلي شو ما هذا قطقة صحيني هذا يلومي ضعيفني أني توني ضعيفني iṣẹ́ tí ń bẹ wájú tiẹ̀ ni pé kó mú kí ẹni pé sọ̀híhì ni kó gbà pé bọ̀rẹ̀ fún un kẹni tó sì sọ pé sọ̀híhì ni kó gúnrégé ó o mú kí ẹni tó ní kò gúnrégé kó náà gbà kó gúnrégé nígbà tí wọ́n bá ti rí èyí ṣe tó náà réyìn ṣe kálukú ìdí tó bá gbọ́ yín eléyìí lọ́fà ló fi jẹ́ pé àdéhìí tabani ọwọ àwọn ọrẹ àwọn ọba ayé wọlé ṣe pẹ̀lú pé kólẹtẹ kólẹtẹyìn ṣẹlẹsẹ kìlá ẹkọ ọbọ ẹ wá tó kẹgì kan kẹgì méjì kẹgì mẹ́ta lẹsẹ ọta kura o tọ ó tún wọn nọ àríwá kan ìgbà wọn ta pé mọ́mú ṣáfìrí bẹ́ẹ̀ ìpín kẹgì bó ni olówó anu àwọn rìwáyà kan pé kólatan kakólatan kakólati hajar gẹ́gẹ́ bí kẹ́ẹ̀gì hajar hajar ní bahrain bí wọ́n ní irú kẹ́ẹ̀gì kan bẹ̀ sẹ́yìn mọ́ bahrain àwọn ọmọ bahrain ìlànà àfẹ́fọ́ sí mẹ́yẹn fa ìntí wọn máa rí ibikíbi iná ni wọn máa fi sòfin nínú rìwáyà kan wípé kọ̀ọ̀kú láti Baghdad àbí kan kó lẹ́sì làìrọ̀ ọkọ̀ gẹ́gẹ́ bí kẹ́gì ìrákì kí làwọn àlọ́ rẹ̀ àbí òye tó lẹ́fọ̀ gbogbo nǹkan tó ṣe é pé wàhálà ni kò lè tètè kọjá pé ni wọ́n ń lọ àdéhì yẹn má. ó ti tó wa ká àdéhì ìnàlmá àtọ̀hóró láyé rẹ̀ jésù kò ṣẹ́yìn ká fi pé ntoma lè fọ nǹkan mímọ́ lómi nǹkan kan ò lè sọ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ti tó àwa Allahumma àfi táyà ìdí bá fẹ́ dẹ́rìn lẹ̀ làákín tó bá fẹ́ sẹ́rìn lẹ̀ yóò ti tàkìlídù máa kó lẹ́kọ̀ọ́ fi hadith al-awwal hadith alákọ̀ọ́kọ́ sọ́ọ́lẹ̀ pé ń tọ́mọ́ lè fọ nǹkan mí máa nǹkan kan ò lè sọ́ di ẹlẹ́gbìn a ti mọ̀ ẹ́ pé yẹn ké àwọ́pọ̀ hadith yẹn ti fẹ́ lórí ẹ̀ àmọ́ tó sábà ti mú eléyìí ta ló náà fẹsẹ̀ rìn tá a fẹ́ lò ó ajẹ́ pé àzọ pé iná má ọ̀kọ̀hórón láàyò náà jésù òṣèyí ìdá bàlágà kùlẹ̀tẹ̀yìn. pé ń tọ́ mọ́ tó lè fọ nǹkan mí máa lomi o nǹkan kan ò lè sọ́dẹ lẹ́gbìn o lópin ìgbà tó mi náà bá ti tó kẹ́ẹ̀gì méjì ẹ̀yin náà wò ó òbí tó bá pé kẹ́ẹ̀gì méjì wọ́n ní kẹ́ẹ̀gì ó sà fa ike àwọn ẹni ta gbogbo yóò bí ọ léèrè pé kẹ́gì kẹ́gì báwò tó ń torí délé ló ti jẹ́ gbé àdéhùn yẹn mọ̀ pààrọ̀ ṣùgbọ́n àdéhùn jẹ́ mọ̀ pààrọ̀ kí ló rí tàbá fi mú wa àbá mú wa nítorí pé apá kan náà olùmọ̀ sọ pé sàhìn àbá ti mú wa nítorí pé apá kan nínú àwọn olùmọ̀ wọn fi tẹ̀rí nípa ntọ́jẹmọ́rọ̀ mi ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ òtó láwáwí tó lè mú ni máma nípa ẹ̀rí kan nítorí bẹ́ẹ̀ rí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ tó wá ní torí rẹ̀ pẹ̀lú káwọn akẹ́kọ̀ọ́ máa ń pa rẹ̀ níjọ́ tẹ́nìkan bá fi sẹ̀rí kò ní mọ̀ pé kò fẹsẹ̀ rìn lẹ́sẹ̀ níjọ́ bá sì fi sẹ̀rí kò ní mọ̀ ọ̀nà wo ni wọ́n gbà fi sẹ̀rí torí ẹ̀ ló ti dé pé nínú tó dé pàtàkì gbogbo akẹ́kọ̀ọ́ òun náà ni bí wọ́n bá ti mọ òdodo kò tí ì tó o bí kó tún mọ tó fàtẹ́ni tí ò di òdodo yẹn mú tó mú wọn dì mú. nítorí pé tó wá ti mọ tó fà tó mú wọn di òdodo mú á rọrùn fún ọ láti lè mú gbọ́ ó sì gbà ipò òsì lórí òdo. torí délé yìí ó tún kọ́kọ́ gbọ́ àwáwí ẹni tó takò yàn yé dáadáa nígbà tó bá gbọ́ àwáwí rẹ̀ yé dáadáa á rọrùn fún ọ láti ti kú onídìí tó gbọ́ yìí yẹn nítorí pé ó lè ṣàlàyé ibi tó tó ti lẹ ibi tí o ti gún régé ibi tó ti kù díẹ̀ káàtó fún àmọ́ tó o bá gbọ́ yé ọ wá fẹ́ máa máa wọ̀ yọ ọdún panumá àfẹ́gbọ́ kankan à panumá àfẹ́gbọ́ kankan òṣù ọ̀nà wa ló fẹ́ gbà pé tí wọ́n sọ̀rọ̀ òdodo o ní láti gbọ́ tí o sọ kọ́ ọmọ tó fi tẹ̀lé náà tó bá mọ̀ tán ẹ̀yìn rẹ̀ lọ́mọ afẹ́tì fún torí ẹ̀ àdéhìí àwọn kan fẹ́ sàhìn àwọn kan fẹ́ bàáìfù àní sọ yìí pé ìgbà táwọn kan ti sọ pé bọ̀ọ̀ìf ni kò lè jẹ́ sọ̀hìn ìlàyà abẹ́dẹ́ ẹ̀mẹ́yẹ adé táwọn kan sọ pé bọ̀ọ̀ìf ni tó sì jẹ́ sọ̀hìn ẹ̀mẹ́yẹ adé táwọn kan sọ pé sọ̀hìn tó sì jẹ́ bọ̀ọ̀ìf tó kálukú pẹ̀lú òye àti ìmọ̀tọ́lọ̀ fún ni ó ti máa dájọ́ ìjọba hàn sẹ́nu mi pé tó wí òṣèdédé à màtọ́nù ọ̀gbẹ́ni rẹ̀ pálábàpọ̀ yóò sọ pé tí wọn náà wí òṣèdédé. وهكذا لجتي حديثي لك إنه يقتال من بيت تباجي قفزيني لك ni wípé omi yìí ṣe gbogbo ògbà ilẹ̀ ní kì í lapa lára rẹ̀ bó fẹ́ kó ṣe é títọ́wò rẹ̀ yí padà òórùn rẹ̀ yí padà ṣùgbọ́n ni pé ọtọ́ ká lò síbẹ̀síbẹ̀ oníkọ́pọ̀ púpọ̀ rẹ̀ òòlà rẹ̀ sì ní kọjá kẹ́gì méjì tí ọba ti tó kẹ́gì méjì yàn kọ́dà tó ti pé yẹn gbin tọ́wọ́ nù rẹ̀ lójú àgbọ̀dọ̀ ló sẹ́. tí àdéhùn bá bẹ̀rẹ̀ nílẹ̀ ṣé nǹkan ó lé sí ni àbí ọ̀rọ̀ yóò lé ọ̀pọ̀ àbókéré kò sí tó lè sọ di ẹ̀gbin àyàfi tí àádùn rẹ̀ òórùn rẹ̀ bákan náà àwọ̀ rẹ̀ tó bá yí padà tí ọba ti yí padà ń kọ́ láyé rẹ̀ jésù ó ṣẹ̀yìn àti àwọn amú ẹgbàá ọ̀rọ̀ lẹ́ka àwọn eléyìí wá láti ọ̀dọ̀ àní ẹ̀bí òwúrọ̀ yìí rọ́tà. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يقولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه من الجنابة حديثي هو لسد أبو هريرة الله بقوا ينسي وليوجد الشرم ìkíyàsí الله bá kó لا bá أحدكم أن ọ̀rọ̀ tẹ̀sí àhàdókùn ẹnì kan fèlmẹ ìdẹ ẹmí nínú omi tó dágún omi kìí sàn wọ́pọ̀ ọdún náà ní ìgbà tó ń jẹ́ ẹni tí jànábà ń bẹ lára ẹ̀. ọ̀gbọ́dọ̀ jẹ́ omi adágún ló ń ti ń wẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ nu omi adágún ló dúró sí tó ń ti ń wẹ̀ nígbà tó ní. jàǹdàbà lára alimami muslim ló gbà wá. wàlẹ̀ Bukhari ẹgbà wọ́ọ̀rọ̀ mi sì wá láti ọ̀rọ̀ imaamu Bukhari ẹgbà wọ́ọ̀rọ̀ yìí kan náà gbólóhùn tó wà lọ́dọ̀ imaamu Bukhari ni pé láyọ̀ kúlẹ̀ àhàdùkún fìlmẹ́ ìjà ìmìlẹ̀ ìlà yẹ́jẹ́rì. ثم يغتسل فيه ẹnì kan nu yín ọgbọ́dọ̀ máa tọ̀ sínú omi adágún tí kìí sàn wọ́n tún ṣàlàyé kí ni adágún yẹn tí kìí sàn lẹ́yìn náà kọ́ máa wá tún wẹ̀ nú ẹ̀. àlìmọ́ Muslim àwọn tó gba ẹ̀gbà wá mi wá látọ̀dọ̀ àbúrò rẹ̀ láyé kan náà bẹ́ẹ̀ àwọn náà ìmí náà lè jẹun àdá ẹsùn gbọdọ náà gba ẹgbà ọ̀rọ̀ yìí wà pípa nàbì ni wàlá ayọrọ tẹsílù fi imi naa le ìmínà jẹnàbà ẹsùn gbọ́dọ̀ máa wẹwẹ jẹnàbà nínú omi adágún. hadith yìí sábà wò wò á rí i pé diqqatun fi tasnif wa amanatun fi ladaa ọmọ kan olùmọ̀ wa. bó ti wá ìbẹ̀ fáwọn olùmọ̀ wa kí ni tó le láyé ètò ọgbàgbọ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ Bukhari wa Muslim àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn sá ti Bukhari àti Muslim lọ́gbà wa wàrà tó o bá padà sínú Bukhari ò ní rí ibi ìtàlákọ̀ọ́kọ́ yẹn òtítọ́ mọ́tẹ́lẹ́ kejì wá ní ìtọ́jú pé ọ̀rọ̀ ọ̀rọ̀ wa Muslim sá but ò ní rí bó ti ṣe wà yẹn lọ́dọ̀ Muslim torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àdéhùn yẹn sálákòókò àtẹlẹkejì yẹn muttafaqun alayhi iná làápẹ muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá torí pé sàbí kan náà ni àwọn méjèèjì gbà wá gbọ́dọ̀ rẹ̀ Abu Hurairah muttafaqun alayhi iná àdéhùn ṣùgbọ́n nǹkan tá a sàn sọ ni pé tó o bá mú ìwáyà alákọ̀ọ́kọ́ wa ọjọ́ pé muttafaqun alayhi. hó lè mùsùlùmí ṣùgbọ́n gbólóhùn eléyìí ti mùsùlùmí. tó bá jẹ́ pé tẹ́lẹ̀kejì lọ padà lò wọ́n sọ pé mo ti dábọ̀ fún un alẹ́ yìí wọ́n lọ́ọ̀bù lè Bukhari Bukhari ló ní gbólóhùn eléyìí. àmọ́ tí wéèdì wọn ò yàtọ̀ síra wọn from A to Z ló ti jẹ́ pé ẹni tó bá kọ̀ wò wàhálà ni ó sì o. ọkàn ní sọ pé mo ti dábọ̀ fún un alẹ́ kọ́ ọmọ lọ kọ́ ọmọ lọ bó mo ti dábọ̀ fún un alẹ́ yìí talo ní gbólò yìí ó ṣe é ṣe kọ́ pé nùtírà nìkan ló ti jí kọ́ ọkàn rí nùtírà kan pé yẹ Bukhari àti Muslim ọba kò tọ́ ọkùnrin àlè ọ yẹ kọ́ padà nù Bukhari àti Muslim kò fi wá fi hàn wá ipe sí àlékún bẹ́ẹ̀nù rẹ̀ àbí òsà lè ara ti kàn tó bá lékún nù ìwáyà kan ó ní tùmọ̀ tí ó mú àánú kankan torí àpadà sínú àwọn tírà yẹn wàá wá tí wẹ́ẹ̀dì wọn bá yàtọ̀ ọ sọ pé mùsùlùmí ọkùnrin ààrẹ Bukhari gbé jáde bíbá Muslim gbé jáde bíbá ẹni tó bá fẹ́ tàlé ìdílé kó padà nínú àwọn fúnra yẹn yóò rò pé bákan náà ní gbólóhùn wọn rí àmọ́ bí tó bá sọ pé eléyìí ní gbólóhùn ti Bukhari ó padà síbẹ̀ yóò bá pé Bukhari ló mú abẹ́ yẹn àjẹpẹ́ ti Muslim àtọ̀ ó lè jẹ́ pé harafi kan alifábẹ́ẹ̀tì kan péré ló lékún àbí ló dínkù nú ẹ̀ lè sọ pé mùsùlùmí ọkùnrin ààrẹ ti ń bẹ fáwọn mùsùlùmí tó àpèjúwe irú rẹ̀ ní alimam ibn hajar rahimahullah ta'ala ní wọn fi lélẹ̀ fún wa mẹ́rin. ẹni tó gba adé tiwa àti sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ọ̀nà ni abu hurayra radiyallahu anhu olójúṣe ọlọ́run wa ìgbà àti ọlọ́run wa kó máa bá ní láyé rẹ̀ tẹ̀sílò àfikún fil ma'i da'im ẹnìkan ní yóò gbọdọ̀ máa wẹ̀ nínú mi adágún láyé lọ́sẹ̀ sílò yẹn ó kárí gbogbo ẹ̀ kó bá jẹ́wọ́ ẹ̀ jánábà kó bá jẹ́wọ́ ẹ̀ kó ọ̀fẹ́ máa rùn sáwọn aráyé ọgbọ́dọ̀ wẹ̀ nínú omi tó dágún ọgbọ́dọ̀ wẹ̀ nínú omi tó dágún ṣùgbọ́n wọ́n wá là ń pariwo ọwọ́ jùlọ wọ́n ní wẹ̀ jánábà lọ gbọ́dọ̀ wẹ̀ ń bẹ̀ ẹni pé tó bá fẹ́ wẹ̀ kankan fẹ́ wẹ̀ pọ̀ lọ́mọ ọba àmọ́ fi tọ́ para ìyá ìdílé ń bọ̀ yẹtí kọ́ wa máa tọnu omi nìyẹn ọmọ tó rí islam ọba bẹ́ẹ̀ o hmm. àmẹ́lẹ̀ yìí ní ìsìn wọ́n sọ fún wa nípa ẹni tó fẹ́ wẹ̀ wọ́n ní omi tó dágún lásìkò tí ó wà pẹ̀lú jàmbá wọ́n hùwà jẹ́nubì yẹn jumla yẹn hàl jumla tún hàlìyà yẹn ni pé wẹ̀. nínú omi adágún ní ìgbà tí wọ́n jẹ́ oníjànàbàlà eléyìí jẹ́ rìwáyà alákọ̀ọ́kọ́. àdèmọ́mù muslim àwọn náà gbé jáde báyẹn nínú tí rìwáyà àti ìmọ̀mù Bukhari wọn ní ẹnìkan yóò gbọdọ̀ máa tọ̀ sínú omi adágún o èyí tí kìí sàn lẹ́yìn náà kó tún wá máa fómi wẹ̀. àìgbà wọ́n rọ̀ ti Bukhari àgbọ̀ yìí lára rẹ̀ pé tẹ́ ẹ̀ bá ti tọ̀ sínú omi adágún kò burúkú ẹ̀gbẹ́ òkú yé ti Bukhari sọ pé ọ̀ gbọ́dọ̀ máa tọ̀ sínú omi adágún tí kìí hàn lẹ́yìn náà kọ́ ọmọ wa fi wẹ̀ kí ni wọ́n kọ̀ fún wa ń bẹ̀ ìtọ̀ wọn kọ̀ fún wa láti fi wẹ̀. ṣùgbọ́n tí alákọ̀ọ́kọ́ kí ni wọ́n kọ̀ fún wa àti ẹ̀ gbọ́dọ̀ adágún nǹkan àwẹ̀ ọ̀tọ̀ sí ọ̀tọ̀ sí wọn lọ fi wẹ̀ ọ̀kan mú ìtọ́kùn mú wa wá àmẹ́nìkan kan wo nǹkan kan náà ni à nǹkan kan náà pọ̀ tó yé wọn àdéhùn méjèèjì ni omi adágún ẹ̀ ń tọ̀ sí fi wẹ̀. ṣùgbọ́n ní wáyà ẹlẹ́ẹ̀kejì òun sọ fún wa pé ẹ gbọ́dọ̀ tọ̀ sí ni lẹ́yìn náà kẹ́ ẹ máa wá fi wẹ̀ yẹn ni pé tó o ti mọ̀ pé ẹ máa fi wẹ̀ ẹ gbọ́dọ̀ tọ̀ sí tòṣùgbọ́n ti dá kọ̀kọ́ tó pa fífi wẹ̀ ngan rẹ̀ eléyàn jẹ́ báwọn. àdìjẹ́lẹ̀ kẹta olúwa fi hàn wáyé pé àìní fi wẹ̀hún ọ̀dà lórí jánábà nìkan ni. wọ́n láyọ̀ fi tẹ́sí lò fi yí mìíràn jáàbà àti mà pé wọ́n kó oríṣiríṣi tí ọ̀rọ̀ wa tó kó fi wẹ̀ jáàbà tó lè fi wẹ̀ háìwù tó lè fi wẹ̀ jimá tó lè fi wẹ̀ ẹ̀yí àlàyé ọ̀wà tó lè jẹ́ àwọn àríwáyà èyí tó wà nípa àdéhìí báyìí. tán tí a bá wọ àdéhùn yìí báyìí a rí i pé nínú tẹ́lá kan wọn là gbọ́dọ̀ wẹ̀ nínú tẹ́lá kejì wọn là gbọ́dọ̀ tọ̀ ṣùgbọ́n tí a bá wo méjèèjì tá a ti làákàyèsí a rí i pé wọ́n ń kọ̀ fún wa láti wẹ̀ wọ́n ń kọ̀ fún wa láti wẹ̀ nínú omi adágún rìwáyà ẹlẹ́ẹ̀kejì sì ń ṣe àpèjúwe tí máa sábà ṣẹlẹ̀ sómi adákùn òun náà ní kó ṣe é ṣe kí wọ́n ṣe kí ni wọ́n tọ̀ wa yorùbá kù tí wọ́n ń ṣe sílé ìwé ìgbàlódé tí wọ́n pọn mi sí tí ó kù sá téèyàn sọ̀rọ̀ rẹ̀ sínú ẹ̀ omi adákùn náà ni. má wẹ̀ má fi wẹ̀wẹ̀ dáná bá kí ló dé nítorí kó ṣe ṣe pọ̀ sí i sá wàá sọ pé ìnàlmá ọ̀pọ̀ òórùn láàyò náà jésù òṣè ìgbẹ́ni àmọ́ eléyìí wọ́n lọ gbọ́dọ̀ wọ ẹgbẹ́ ọba àwọn tó wọ ẹja náà máa ń bẹ̀ yẹn bí tó bá fẹ́ wé ìwé sọ́nláìtì sọ́ra rẹ̀ bẹ̀ wọ̀rọ̀ nù àmọ́ tó bá fẹ́ wọ ẹja náà báyìí ọgbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ omi ọba àwọn ju bẹ́ẹ̀ lọ wọn lọ gbọ́dọ̀ omi tọ dáwọ ọgbọ́dọ̀ fi wẹ̀ ọgbọ́dọ̀ fi wẹ̀ ìwẹ̀ jánábà. ṣé omi yẹn pọ̀ àbọ̀ kiri àrò fi wẹ̀ jánábà torí pé ìdábàlágà lọ́wọ́ kò lẹ́tẹ̀yìn làyàmẹ́lì xabẹ́tẹ̀ àbí omi yẹn kéré àdéhùn yìí ò fi hàn kó kéré àwọ̀pọ̀ gbogbo ẹ̀. ọ̀dà tó mi bá pọ̀ ńkọ́ tá a sì mọ púpọ̀ sẹ́gbìn bẹ̀ àkórira kò fi wẹ̀wẹ̀ jánába. tọ́ba kéré ńkọ́ fọwọ́ haram. lẹ́sìn màá yí pé al-karahatu min qabili at nítorí pé. النهي فيهما موجود méjì náà ni wọ́n ti kọ̀ fún wa sojúmọ́ kíkọ̀ tó àánú tààrà ọlágbára ti fi mọ̀kúrò Tori fi hàn wá ipe. dábàá sọ pé tí ẹ̀gbin bá wọnú mi tí ọba ti yí àwọ̀ rẹ̀ padà àbí títọ́wò rẹ̀ àbí òórùn rẹ̀ a lè lò kí a ló dé sanabi sallallahu alaihi wasallam àni kátà máa fi wẹ̀ tí ọba yí nǹkan kan rẹ̀ padà tá a tó lè fi wẹ̀ àgbọ̀dọ̀ tó fi wẹ̀ tó bá ti di tó dágún torí ẹ̀ apá kan nínú àwọn olùmọ́ni àní fi wẹ̀ tà àbúdẹ̀ nítorí wọn làbọ̀ lọ síbẹ̀ láti fi ṣẹ̀sìn títí gbígbọ́ sànà bisimilá àtẹnà lẹ́nu nínú eléyìí ìtẹ̀lé tọ́lọ́ omi ọba àmọ́ aláàbọ̀lọ̀ fi wẹ̀ tó bá ti di omi adágún so wọn ní eléyìí yẹn àtàgbò. akpákan sì pé mọ̀kúrò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sábà wo àárín tí wọ́n ní àgbọ̀dọ̀ wẹ̀ pẹ̀lú omi tó dákún àgbọ̀dọ̀ fi wẹ̀wẹ̀ jánábà eléyìí túmọ̀ sí wípé tí wọ́n bá tọ̀ sí àgbọ̀dọ̀ fi wẹ̀ kò sì yí padà wọn ọ̀tọ̀ sí àtúngbọ̀dọ̀ fi wẹ̀ bákan náà. ìgbà tó ń ti sọ yìí pé bìnnà ìdẹ ìpìlẹ̀ ní nàìjírí pé àgbọ̀dọ̀ máa tọ̀ sínú omi tó dágún tí kìí sàn ṣé a lè gbọ́ yí lára rẹ̀ yìí pé kò burú ká tọ̀ sínú omi tí ọ̀dágún ti ń sàn tó burú àbí òburú náà òburú omi ń sàn omi táwọn èèyàn ń pọn tí wọ́n ń mu wọ́n sì bẹ̀rẹ̀ ń tọ́ ọ bẹ́ẹ̀ tọ́ da bẹ́ẹ̀ náà kòrò torí pé omi yóò gbé tọ̀ lọ fa tó túmọ̀ sí pé mafhumul mukhalafa nínú hadithi ọ̀wà ike la yaqulanna ahadukum fil ma'i ad-da'im la ba'sa an taqula fil ma'i alladhi yajri kòkòrò kọ̀ọ̀tọ̀ sínú omi tí sàn àmọ́ àkọlọ́wọ́ fún wa á òbúrú já kéèyàn tọ̀ sínú omi tí ó dágun o wọ́gbọ́n fẹ́ ah, ta fún lé wẹ̀ pa torí ọ̀nà ọ̀ràn ta lọ́gàdé ìwọ náà ni àmọ́ tí máa ń sàn ah, nísìnyí ọ̀hún à ń lò sí omi ẹ̀rọ ń ti ń dà àbí ẹ̀sì ní ṣáwà ẹ̀ ti fa omi sínú táǹkì ọwọ́ àti sórí yàrá ìgbà tí wọ́n fẹ́rẹ́ pé ọmọ pé ká lomi lòkulò ọ̀dánú ẹ̀sìn ọkàn sí sórí pé gbogbo táǹkì wọn fẹ́ wọn fẹ́ ọ̀fúlódù ẹ̀ wàá sí sórí bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe léwu ẹ̀nu yọ wàá sí yá pé yẹs yẹs pé ẹ̀wọ̀n pé tómi máa ń dà lọ́kàn sọ ni yóò ti máa ń pé omi ń gbé lọ sá àmọ́ tómi bá tó ń kọ́ dàn o òní tọ̀ eléyìí túmọ̀ sí pé tómi máa ń sàn òbúrú kọ̀tọ̀ àmọ́ tí ọ̀rọ̀ á sàn kọ̀tọ̀ o tó dáa náà ní pé kọ́dà tó mi máa ń sàn tó dáa jù ní kéèyàn sọ̀rọ̀ apá ti tọ̀ ọ̀bẹ. torí pé ọ̀dà kí wọ́n fojú rí ní ọ̀dà ẹnì kan bá gbé igbá rẹ̀ wádìí odò tó fẹ́ pọn mi wọ́n kàn lo ọwọ́ fúgede kómi ń sàn bẹ̀rẹ̀ sí tọ́ ẹ̀ hmm? ẹnìkan kan fi ọkọ̀ abọ́bọ́ nù mí wọ́n fẹ́ máa bomi lọ́ba rí tọ̀ sẹ́wọ̀n pé kò ní sàdúrà tí ọba sì ṣe pé ó pòsè fa so ọlọ́mọdé àárí bí o ti dá so kéèyàn ọmọ màdọ̀ sínú omi tí ń sàn gan lọ dáa jù àmọ́ kò burú kéèyàn bá tó ọbẹ̀ náà. so omi yẹn ké àbí òkéré àmì ìtọ́sà dáa jù ní kéèyàn ọmọ tó ọbẹ̀. ada ṣé a ka ìgbẹ́ náà fún bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ tọ̀ sínú omi tí kìí sàn tọ́kárí ìgbẹ́ ẹ gbọ́dọ̀ yàgbẹ́ o sínú omi tí rẹ̀ àbí ẹ̀ sórí nípọn jù tọ́jú ẹ̀gbìn jù náà ní ẹ gbọ́dọ̀ tọ̀ a jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe léyìn ọjẹ ìdáhùn olùmọgbọ́yé níbẹ̀ yẹn. ṣùgbọ́n ẹ̀gbà ọ̀rọ̀ kan wá lọ́sọ̀rọ̀ Imam Ahmed rahimahullah àwọn sọ pé ìtọ̀ ni wọ́n sọ wọn sọ pé yẹn kí sẹ́yìn bá yà gbẹ́ bẹ́ẹ̀ kò burú torí pé ìtọ̀ lànà bíbí ẹ̀ má pa nàbí sọ tí o sọ so riwaya kan wá bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ imam ahmed rahimahullahu ta'ala. tán eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́. tí ẹ bá wá tọ̀ sínú gbáǹkọ́ tó wá da ìtọ̀ sínú omi tẹ̀wọ̀n kókó tọ̀ sómi. ọ̀tọ̀ sí gbá ọ̀tọ̀ sí pò ọwọ́ àdàsó mi má tọ̀ sún mi là nábì wí sọlá àti mi wọn sọ pé má da ètò sún mi tọ kò sí yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin méjèèjì torí ntí wọ́n ń pọ̀ fani pé má dé tọ̀ fún mi. yálà ọ̀tọ̀ tààràtà àbọ̀ ọ̀tọ̀ sí nǹkan kan ọ̀dà rẹ̀ ìtọ̀nìtọ̀ máa jẹ́ gbogbo wa. tọ́ wọ́n ní àgbọ̀dọ̀ fi wẹ̀wẹ́ jánábà ṣé ó túmọ̀ sí pé báwa lè fi sàlọ́lá báwa tọ̀ sínú omi tá a lè fi sàlọ́lá là nítorí pé wọ́n sọ jánábà torí pé ń lọ ga jù wọ́n fi pàkíyèsí wa sí ètò kéré jù. وكان تنبيها بالأعلى على الأدنى ما هو يتوقعه torí ká lè bá wọn láti pàkíyèsí wa tẹ̀ tó kéré jù pé tí ọba tọ́kẹ́ fi wọ ẹja náà bá kò tọ́kẹ́ fi sàlù àlánà. tọ́ ṣùgbọ́n o ọwọ́ aláṣẹ ọ̀dọ́ Dawud Zahiri ọ̀gá àwọn Zahiriya. sọ pé ìdánábì kọ̀ sallallahu alaihi wasallam nígbà wọlé pọ̀ ìbọn ìlíyà làwọn ntọ́ hàn làwọn tẹ̀lé láyà bùlẹ́nà àhàdùkún fìlìmà ìjà ẹ̀ka yóò wọlé tọ̀ sí omi adágún kí ló wá náà di máa tọ̀ sínú omi adágún wàhálẹ́ yìí lọ́dọ̀ táwọn wàhíríyà tọba tọ̀ sínú kóòtù ọ̀dà sí òbúrúkọ fi sàlùwàlà òbúrúkọ fi wẹ̀ jánábà torí ọ̀tọ̀ sí fa ọ̀dà tọ̀ sí ni wọ́n sì ní ọ̀gbọ́dọ̀ tọ̀ sí ni àmọ́ wọ́n dà tọ̀ sí nítorí pọ̀ ọgbọ́n. tó wọ́n sì tún ní tó bá tẹ̀lẹ̀ wípé ìgbẹ́lẹ̀ yẹn lọ yà sínú omi o wọ́n ní kì í sùn lànà nábì ní ká má di. tó bí wọ́n bá sọ bẹ́ẹ̀ kí ni ọ̀ma múni mọ̀ pé bọ́ọ̀ nìríyà ni wọ́n tó sì. wadhalika huwa alli yaqu bi zahiriyyatihim hmm, eléyìí nǹkan lọ bá zahiriyya àwọn mọ̀ pé bó ṣe hàn náà làwọn ń tẹ̀. làákà ń kọ́ wọn gbọ́dọ̀ lò subhanallah àwọn àlùbọ̀ àyẹ̀wò. sọ eléyìí sí pé ẹ̀sìn máa dúdú lẹ́sìn Islam ẹ̀sìn wa ẹ̀sìn Islam wọ́n pọ̀ yàtọ̀ sínú omi adágún ọjà omi adágún yẹn ó fẹ́ fi wẹ̀ ó fẹ́ fi wẹ̀ ṣùgbọ́n ọkọ̀ wù ọ́ láti tọ̀ sí ni gẹ́gẹ́ bí omi tó dáhùn lójú títì tí yẹn lè tọ̀ sí yẹn wọ́n lọ tọ̀ sí o torí tó bá tọ̀ sí ọ̀tá kú ìlànà àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin náà wà burú tó lè tara rẹ̀ ṣẹlẹ̀ lórí ìdílé ètò kó fi wẹ̀ o àmúmi adágún ó ní àlọ́ ọ̀gbọ̀dọ̀ sí fẹ́ nítorí tó bá ti sọ pé pínrín fẹ́ràn kí tòmátò bá gba àbẹ̀ tó bá ta sí yẹn la ìwọ lójú wọn ta sọ sí yẹn la. bákan náà tó ń kún un lọ láwọn agbègbè bomi tí ò ti sómi wọn lè jẹ kó omi tó dágùn tó wà níbi tó wà náà làwọn èèyàn mọ̀mọ́ lọ gbọ́n mu lọ́pọ̀lọpọ̀ àwọn gbèríko ẹ lọ́wọ́ omi adágún àwọn èèyàn tó yẹ tí wọ́n bá rí wọn lè fẹ́ bí fún làwọn ọmọ ni wọ́n fi ro ká ni wọ́n fi ṣe ṣẹ̀mọ́ bí ta ni wọ́n fi ṣe ìwọ wa lọ́tọ̀ sí torí pé wọ́n lọ gbọ́n subhanallah kò yẹ kò sì tọ́ ambos ti pín yẹn wà lọ ìyàgbẹ́ bẹ́ẹ̀ subhanallah ọ̀nbẹ ní sáà ní sọ́lá àti lànà kẹ́ sọ́ra fún ẹ sọ́ra fún mẹ́lẹ́ àyìnà tẹ́lẹ̀ àwọn àyè. àwọn ààyè ìṣẹ́bi mẹ́ta ààyè ègún mẹ́ta náà ní kọ́ lọ su kọ́ lọ tọ̀ sáàrin ọ̀nà táwọn èèyàn ń gbà. ọ̀pẹ́ nìsín ọ̀nà tó ń gbà lọ lé tó ń gbà lọ tó ń gbà jáde tó tọmọ pé ǹjọ́ ọmọ mi ni pé ah sálọ lórí ibùdó adán ìwò ah kò ní dá ah subhanallah láì rà tó wọn ò ní sàdúrà fún anábì ni ẹ sọ̀rọ̀ àfún ẹ sì pé láwọn àwùjọ àwọn Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ètè tọ́lẹ̀ sá wọn kàn máa wá bí kan farapamọ́ sí yọ lọ lóṣù ẹ̀yà àgbẹ̀sọ́nà ah! ẹ̀wà dúró pè tí ọmọ fẹ́ lomi ìjà lójúmọ́ kan. Hmm? ọ̀dà ọ̀yàgbẹ́ ọ̀nà ọkàn sọ̀gbẹ́ sínú páálí ṣúgà lọ́sọ̀sọ́nà. ìyàtọ̀ mẹ́ ẹ̀hán torí pé wọ́n ti lọ ìríyà pé ọ̀yàgbẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọ̀bẹ̀ kò sí yàtọ̀. ẹlẹ́ẹ̀kejì abẹ́ bòógì gbòógì gidi táwọn èèyàn ń jókòó sí tán ti ń gba tẹ́gùn tẹ́gẹ́tẹ́ bá ti fẹ́ nàjú ní àdúgbò yín nílé yín gbogbo ẹ̀ abẹ́bí ẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n á nàjú akáwọn kò wá ẹnìkan kan mọ̀ ọ́nà lọ yàgbẹ́ bẹ̀ ní láìlà ẹ̀ kó gbogbo ẹ̀ tí wọ́n ti láìlà táwọn ti lé yìí á kò ní dáa fún á kò fún àyè pé ní. bákan náà ẹlẹ́kẹ̀ta ibi táwọn èèyàn ti ń pọn mímu wọn á lọ kọ gbẹ́ẹ́bẹ́ láàrin láti lọ. kéde dọ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kéèyàn sọ̀rọ̀ àkókò dínà. lẹ́nà ni gbígbé lọ wá ìlú oko olóko táwọn ti ń gbin ẹ̀gẹ́ táwọn ti ń gbin gbàdo táwọn ti ń gbin gbogbo ẹ̀ wá pé àwọn eléyìí ó bọ̀ láti rí. ìwé ni ó bọ̀ láti rí àti ni ó tù torí àwọn olóko bá wọn mú kó kẹsẹ̀ bọ̀ tí ó ẹ̀sìpẹ̀kì ẹ̀mẹ́ẹ̀sẹ̀ mọ̀ pé òní sàdúrà torí de lẹ́yìn nítorí ọ̀jẹ̀ gbà má fi lọ́mọ láti ti rẹ̀ o. tó eléyìí jẹ́ òṣìṣẹ́ jẹ́ mẹ́rin tí a bá wà ní tìyá rẹ̀ fẹ́ pọ̀ nbẹ́nbẹ́ gan tó pọ̀ pé ẹ̀sìn mára lẹ̀sìn Islam ẹ̀sìn mọ́tótó lẹ̀sìn Islam Islam kọ kéèyàn máa pòǹfẹ́ gbẹ̀gbìn kúrò lára tó máa fẹ̀gbìn para àwọn wẹ̀ jánábà ó sì mọ omi tí ọ̀rọ̀ wẹ̀ tí ọ̀ma ọ̀ma fi wẹ̀ jánábà ìsìlámù kọ. ọgbọ́dọ̀ jọ omi tó máa dára ni ó fi wẹ̀ jánábà. ǹjẹ́ tó bá yẹ pé ìwẹ̀ ẹ̀sìn